Kọ̀ọ̀má tí ọ̀pàá kọ̀ọ̀má àrùn ẹ̀ bákàdà lọ́rọ̀ òṣèlú lórí ààyè ọmọ àdàmà. Ẹ̀yìnà ìlú àwùjọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ òṣèlú. Ẹ̀yìnà ìlú àwùjọ ọ̀rọ̀ tó sọ. Èmi òní láwọn àṣẹ̀gbọ́n máa. Èmi òní láwọn àṣẹ̀gbọ́n máa. Èmi òní. ẹ̀bọ̀ ní èmi ò ní bá wọn ẹ̀bọ̀. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله والفجر والفجر والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ومن المتقين بنا صراط المستقيم آمين بنا صراط المستقيم بنا صراط المستقيم أتوكلون أتوكلون الحمد لله الحمد لله رب العالمين àtọ̀rọ̀ ìyá ìjẹba nínú ọ̀sọ̀rọ̀bá àdìsọ́lá àtúnmọ̀ wọn láyé àtàwọn sọ́hábà láti rí dáadáa pẹ̀lú àdàbọ̀lọ́kà nínú. Àmìnà. Tọ́, a mọ́ sí ló pẹ́ ìjókòó tàbílì lọ́jà ilé ní èyí. Kọ̀ìjọlá kó bá ní kúrò ìṣẹ̀wà lórí ọ̀rọ̀ náà. Títọ̀ ọ̀rọ̀ náà ó jẹ́ sí sọ́lọ̀. gbogbo nǹkan la gbọ́dọ̀ pàṣípò àmọ́ ọgbà sísẹ̀ ọgbà ọgbà ètò àní díẹ̀ ló wà yẹn. àmọ́ tó bá ti pé ibòmí náà fún òun náà. ìsìn ni yọ́ yàtọ̀ gidigidi tí kọ́ wọn dáwà ọ̀kan ní ojú ń bà ọ̀kan lẹ́rù yẹn kámà pé ẹnìkan ò sí dápà káwọn bà wọn anáàdẹ́ màbá wọn ò lè ipa gbogbo wa kò ló lójẹ́ gbogbo àwọn tí a gbé tẹ̀ fún wọn bẹ́ẹ̀ pé ẹ̀dọ̀ tún wọn ká kẹwàá lọ́tọ̀ tí wọ́n bá ń ti wá àti tí wọ́n rọjú tí wọ́n hà fún ìrọ́ ni èèyàn ti láti mọ́ lẹ́ni tí wọ́n rí mọ́ Yorùbá tí ò tí wọ́n lẹ́ bá dáa yí jẹ àmá ìjẹyà yìí tó jẹ́ bá pọ́nyẹ̀ mọ́ ilé ìwọ́n tí wà wọ́n jìgàjìgà rẹ̀ owó olùkan náà ní o kọ̀lọ́ tó kò ló sí o kò ní wá kọ̀ lẹ́yìn o ìjọ ọwọ́ bá ti wo ó ti wo ó ti wo wẹ́rẹ́ ni yóò bá kọ̀ wọ́n ní igi ga kìí dágbó sí igi bá ti ìgbà tó ní ìsìn ìrókò ní araba ní ọmọ ní ọdún ni ó tó ti fi máa bọ́ báyìí bọ̀ ká tí ọba dájú lọ́ọ̀ kan ṣe bá fẹ́ẹ́ fi júwe ọ̀nà fún ìyàwó ní lẹ́gbẹ̀ẹ́ ìdí ọ̀kan wù wọn ní gbé lẹ́gbẹ̀ẹ́ gbòòrò ó lè kọ́ ilé ìdájẹ́ igbó àwọn ẹgbẹ́ àwọn igi tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ wọ́n lọ jùjọ a igbó wọn kù tí ọ̀bá pọ̀ wọ́n lè fi súúrú kò pé igbó súúrú ọ̀kan mù àwọn ẹgbẹ́ ìdí ọ̀kan mù làjì ìwọ̀n rẹ̀ yorùbá sì ní wọ́n ní àyè kọ́wọ́ ní ejò ní ṣe fún pa wọ́n ẹ̀dá kù fún bàtà wọn dé láti lọrin tí wọ́n wá gbéjà lálá àwọn tí wọ́n yẹ ṣé ní ọlá nípò ní mà ní gbogbo nǹkan ẹ̀dá kò sí làwọn náà wà á wọ ọdún lọ yìí làdíjọ́ ní òun ti ní ó gbà àwọn babalábí délé o ara yóò yẹ̀ wíwá pé àdélébé ìkànnà ni wá ọwọ́ mímí sí ara wa gan mímí nísìnyí àwọn tí ń bẹ lọ́nà lọ nísìnyí tí à ń bẹ lọ́nà fún àdílẹ̀ anígbọ́rọ̀ ní orí láyọ̀ owó nígbàdì bí àbá kan ti pọ̀ pẹ̀lú wa ni àníyànmọ́ ààrẹ arábí náà bẹ̀rẹ̀ ní kí ó náà jẹ́ wá ń ti wà sílẹ̀ yé nìkan ọ̀rọ̀ yẹn wà ẹnìkan àwọn jẹ́ pé nìkan náà mà sí wá bá wọn ẹnìkan ọ̀rọ̀ wá ló dúró nìkan ní yanjú rẹ̀ ìbàdàn náà ló wà ẹnìkan ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ìjọba ti fẹ́ bàtà nìkan ọ̀rọ̀ pé kódà àdúgbò ló ti gbé lọ́wọ́ irú àbíjá wọn mọ̀ sí mẹ́lẹ̀ ẹ̀ wọn mọ̀ sí mẹ́lẹ̀. gbogbo tí èèyàn bá ní nímọ̀ láyé tó bá ti sọ̀wọ́ àdùn ìmọ̀ ìwé òmọ ìwà lọ́dá ìwà lọ́dá mọ̀. wọ́n ní kàkéwà mọ́ ìwà ní sọ ìjẹ́ ẹ̀yìn rí. ewu làásà òun lọ wà máa ìwà ní sọ́dẹ̀ ìdẹ́rẹ́rẹ́. Ewu lásán òun lò, wà máa ìwà ní sọ́dẹ̀ ìdẹ́rẹ́rẹ́. Ewu lásán òun lò, wà máa ìwà ní sọ́dẹ̀ ìdẹ́rẹ́rẹ́. Àbá mi ò ní ilẹ̀ bẹ̀rẹ̀. Ẹnu ẹ̀jẹ̀ rẹ̀ mi, ẹ̀mí káàkiri jẹ́ apariwo yàgí ayé nìyẹn gbogbo bí ayé yájá gbogbo ẹni tí ẹ̀bá ń ṣe níwáàbí tí ò lónú ilé tí ò ló ń ta àgbálásán ní gbò bíbọ̀ bá ní ìtumọ̀ ẹni ọlọ́run tó rìn ànábì ẹ̀ ní kéwọ̀ bá pọ̀ tí wà bá pọ̀ yóò lápa yóò jíṣẹ́ yóò lẹ́yìn rin kíláàbà ní màbí ọ̀lẹ́ ìfẹ́ pé ó ṣe jáwó náà lọ́dọ̀ ìgbà lọ jáwó náà ọlọ́run àti ọ̀hún gbogbo àtọ́ ojú kọ́ máa ṣe ọlọ́run mọ́jà àtijọ́ máa wò kúrò àná ọlọ́run bí a ti pẹ́ ká tó dé yìí tí ẹlòmíín ló wọ ọmọ bíi tí a lọ táwa sọ bí a lọ ní ìsìn inú wa gbà yóò lò ọlọ́run bá ti lọ bẹ́ẹ̀ yàn. àmín. gbogbo wa ti o rẹ̀ ní balada gbogbo wa ti jókòó rẹ̀ ní balada ọlọ́run ti wá ọmọ náà pàtó ní àfihàn ẹ̀yọ́ tìràwọ̀n náà nìyẹn. bákan náà kí yàtọ̀ bí ọ̀la pé bàbá olúwo bá wà tó wà ní ìlú bàjẹ́ lọ́la ní àṣàkì láti ṣe. Inshallah al-azim. ọlọ́mọ ìdílé ìlú àwọn lọ́rùn. ìdílé wọn lọ́rùn. ìbára ìdílé wọn náà bàjẹ́ lọ́rùn. fún àwọn àtìpá ọ̀jẹ́ mọ̀ wá bá náà bàjẹ́ lọ́rùn. la awla quwwata illa billah. tọ́ àlùfáà wa tó bá ní lọ́rọ́ lọ́la Àlékún máa ìfún bẹ̀rọ ọlọ́run. Àmín. Gbogbo tí mi ní ìdí láfìkí lálàáfíà bá ní tuntun. Àmín. Àjọpọ̀ yìí tí aníwọ̀n lọ sí wá náà ni wọ́n ń bá eh. lójú wa yìí ọlọ́run ni wọ́n ti báyìí. Àwọn tí wọ́n ti yábẹ́ yára jọ pọ̀ ọlọ́run ni wọ́n ti báyìí. Àti gbogbo akẹgbẹ́ wọn náà láàárọ̀ náà kan tàbí dáadáa. Ibi tí a dé lánàá dájú ayà náà ìṣe ìwọ̀n ìgbélára. Bẹ́ẹ̀ni àwa ah. bẹ̀rẹ̀ ní àwa tó ayàtẹ́ lọ. Insha Allah. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون ربهم برحمة منه ورضوان والجنات وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده حجر عظيم to أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وأجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أعظم درجة عند الله وأولئك هم الفائزون الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون ọ̀rọ̀ tí wọ́n bá bọ̀ ní pé àwọn èèyàn kan tí wọ́n ti jẹ́ olóore wọ́n á ń gbọ́ láàbùn pé báwọn ọba fi ní ìkó mọ́ báwọn ọba gbà bọ́lọ́run láwọn ọ̀tẹ̀lẹ̀ ànábì èyí kàdà wọ́n ti jẹ́ òun ọlọ́wọ́ nyọ́lá bọ́yá tó ti ẹ̀yí ti ń bá ti ẹ̀dá ó ní ibi tọ́mọ kì ti lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn kanú ìjọ náà ọlọ́run ní àdàbínà àmànú wà ádàrú وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون Iṣẹ́ ni jẹ́ fẹ́ olóorí tòótọ́. Àmọ́ ẹ̀san tí à ń gbà ń bẹ̀ ìdúra wọn lọ. Èbí owó tá ń gbà lórí iṣẹ́ ayé náà papọ̀. Ìyẹn ni jọ wà ń fi iṣẹ́ bákan náà tòótọ́ àmọ́ wọ́n jẹ́ ń san fọ́kà jẹ́ ń san fọ́mọ tẹ̀ wọ́n tẹ̀ fi yàn dédé sọ̀gá ipa tó kó ní òun lójú ọ̀dọ̀ dáhùn ọlọ́run ní àwọn èèyàn jẹ́ gbọ́lọ́gbọ́ alẹ́dínà àmàlú wọ́n pè ní ọlọ́gbọ́ gbogbo sípa àwọn ká nípa àti ìní ọlọ́run wọ́n ń ṣe ipò àwọn ọgbọ́n nìyẹn wàhájàrú ó túnka tí wọ́n fi lélẹ̀ wọ́n tún fi lélẹ̀ wọ́n fi lúlẹ̀ wọ́n fi lélẹ̀ lórí ọlọ́run wọ́n ti di ẹgbẹ́ pé mọ́mí nílò náà àbọ̀wò lè kó lé wọ́n tún fi lọ́wọ́ àwọn báàbí máa dúra wa lọ nìyẹn nígbà tí ẹ bá ti ń sọ wájú ọkà kó tó fi lélẹ̀ tó fi lẹ̀ àìlúwọ̀ tó àìlúwọ̀ ló tó gbàdé o ìkànnàwà sí gbogbo olùkírun bí tiwa náà gbàgbẹ́ bí tiwa náà fọ́ọ̀bù wọn ìwé ìyòwó làlá yìí ìbá ti pé báyìí ni gbogbo èèyàn ṣe ta làwọn afọ́mọ sọ̀rọ̀ náà gbé ṣé dáwà kankan wà yìí ìṣẹ̀lẹ̀ báwọn mo ẹ̀rẹ́ sọ fún yàrá fẹ́ẹ́ bá ti ń pé ìjọ lọ́dọọdún yìí táǹdà lọ táǹdà àgọ́ yìí ń fẹ́ bàbá ńlá ogun fún wa lórí àwọn ọ̀dà òun ọ̀dà àtòjú tọ́nà ń kí ló ń bẹ́ àwọn rí wa jùlọ àti ìyàwó lọ pé àà ah, ah. lọ́dún yìí wọ́n tún ṣe lẹ́gẹ́dẹ́ mẹ́ àwọn àdókò parí sí ọ̀dà àdókò jíyàn mọ́ ìgbà tí ó ti yàn láyé mọ́ ní púpọ̀. Sẹ́nu ọjà yìí náà ni àwọn ẹlẹ́bọ̀ wà. Ọjà yìí náà ni àwọn bíṣẹ̀ wà. Agbára ọ̀tún ilé ìsìláàmù tó gbé pọ̀ lẹ́yìn ìjọba wà àti ìtò ìsìn ló mọ̀ ní ọ̀rọ̀ ti gbé wọ́n jọ wọ́n jọ gbé sí ẹ̀gbẹ́ ara wọn ìgbà tí wọ́n fẹ́ dìbò ní àwọn tí wọ́n darí ọjà. Ìbú àwọn ọmọ yìí bú àwọn àbá yìí tí wọ́n mú ẹgbẹ́ náà yìí bú wọn lọ́kọ̀ọ́dá ọkọ̀ òwúkọ̀ náà yìí. Ìjọ jẹ́ wọlé kọ́ọ̀nù, ìjọ jẹ́ wọlé ìjẹ́ wọ́n ti wọlé sẹ́yìn yìí. Ẹnìkan máa sọ lọ́run kọ́lọ́ fún tètè ẹ̀dá ìjọba níbi ọ̀rọ̀ mi. Ebi ń bí ń padà ní ìfún ẹ̀rọ nìyẹn, kò ní bá ti gbólẹ̀ náà yìí. Ọwọ́ àtọ́lọ́wọ́ bá lọ bá dẹ̀dẹ̀ ìjọ́ kà máa kì mọ́lẹ̀. Sọ ọ̀rẹ́dà ẹgbẹ́ rẹ̀ kì mọ́lẹ̀ báwọn ọ̀lẹ́nìkan lórí lánàá ọwọ́n ti sínú ọmọ rẹ̀ ọ̀dọ́ bí ìyàwó rẹ̀ ọ̀dọ́ bí jẹ́bí sílé ọ̀dọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ààyè ọkàtí ló jì pé ọ̀rẹ́ ìrìnàjò dé ọ̀nà èkó mẹ́rin ní yóò tọ́ọ̀nì àìjọlọ ẹ̀yẹ àìjọlọ àbújá ìsìnkò lè pọ́sù rárá ogun ní ìsìn ní ìsìn ní ìsìn lórí àfẹ́sì kẹ́kẹ́ ní ìsìn báyìí báyìí báyìí. bọ́ bẹ̀ẹ́lẹ̀ bá dáhùn bọ́ bá bẹ̀ẹ́lẹ̀ tó ti jọ tó sọ fún lẹ̀ pé ìjọba ẹ̀ẹ́dógún òòrùn yóò bọ̀ dé nìka òòrùn yóò ló ń bọ́. tó bá pọ̀ lé lọ́pọ̀ ẹ̀ ló sọ pé ọ̀rẹ́

ị mọ́ pé bọ́ọ̀bọ́lá yìí ọlá yìí yóò bá rí ọlá ọlá ọlá ọ̀sọ̀ fún tẹ́lẹ̀ ọ̀fẹ́ náà ni mo ní ọlá yìí ah lè yìí sí ó ọgbọ́ ní ẹgbẹ́ ohun tẹ́lẹ̀ owó ọ̀ráyì gbogbo eléyìí ọjà òjì ọ̀ráyì ọwọ́ afẹ́kọ́lọ máa lóò náà lóò lẹ́ẹ̀kanáà lẹ́ẹ̀kanáà lẹ́ẹ̀kanáà ó ti dáhùn ní ọba ní òfin ti ẹlẹ́ẹ̀kọ́tẹ́ ní ẹlẹ́rú ọlọ́dún sí ẹnu fi ara bá a ti jòkó ìgbò pé ẹ àwọn akọ́ọ̀dì ilé ẹ lẹ́fíù ti bẹ̀rẹ̀ ayé mọ̀ ti dáadáa ní ìbátún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jọ́ mi tí wà tí ó tètè bẹ̀rẹ̀ ẹnìkan wá pè ọ́ ọmọ ẹ mà sí wà bàtìlẹ̀ kó tó máa bọ̀ mọ́tò kó wà ló ti bẹ̀rẹ̀ o mọ́tò ló ti bẹ̀rẹ̀ má purọ́.

ibú ti dé jà bẹ́ẹ̀ èmi tí mo ti ń gba dáadáa mo fi kọ́ ẹnu pàdé dáadáa náà yìí bí mo ti wà yìí mo ti gba dáadáa mo ti dókòó yìí ọlọ́run tó fún àtúgbà lọ́wọ́ ti ń bẹ mọ́sáàfin wọn wàá sí ìgbéró tó wọ́n lè máa kọ́ bàbá nígbà àbíkẹ́wò ìmọ̀lẹ̀ yóò dẹ̀ náà ẹ̀já ọdún lóògùn kẹ́ẹ̀kì èyí tá a lóògùn lè sìn láti àwọn tó ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àbí ọmọ àwọn ọ̀ráyé lógún ọ̀ráyé wọn ọ̀ráyé lórí yìí wọ́n ti jẹ́ tán ìyẹn bá yìí òdì èyàn onítájà sí ìtaàdì ìgbìnì rẹ̀ fún ní ọ̀rápà ó sì bọ́ sí lọ ìyàyò pé ráńtẹ́sì bá kú òun ní géèjì aráyé aráyé ní géèjì ìgbè náà. ní gbèsè orí bátìrì mọ́tò. ní nẹ́tíwọ̀kì ọmọ ẹ̀dẹ́ yẹn tó ń kú láàrin rẹ̀ àtọ́lọ́ nìyẹn. yá ló òun gbàgbà gbàgbà gbogbo bá lọ jìnnà tó fẹ́ ojú láti dé kọjá mẹ́wàá. Hmm. àkáàrù tí wọ́n ní lọ́wọ́ kọjá mẹ́wàá. níbi ọjà ìkarùn-ún ibi ó jìnnà lọ́dọ̀ kò ní tó bá mú pé nǹkan máa pọ̀ ló ń kà nílànà tàbí ìwà yìí ọjọ́ ọgọ́rùn-ún bá ti di síbi tàbíyìn kí ni seven seven seven seven seven seven mọ̀kànlá ìlànà méjì kan mọ́ kò ní tó yẹ ni lọ́lẹ́ adé lábàá adéjúmọ́lé ìsáàmù ni a máa fi dé òjò wa nígbà bá tilẹ̀ kù mọ́ ní sáà bàbà bàbà mú láwà lọ bí iṣẹ́ ẹ̀gbọ́ lè òun bẹ́ẹ̀ gbọmọlé ìwé ẹjọ́ tà ń lọ máa kó bóun lọ máa kó mu ní bá wà lọ lọ máa kó bóun ọlọ́run kí ń pè báwọn àjànú ní pè àjànú ní bọ́ bá dá lóhùn òfò bí ẹni bá bá ìjànú ìjọba ti lè mú ọ̀pá ìjànú òbí ìtọ́sẹ̀lẹ̀ tí ó ń tí ó tòkò ó dáhùn kòkò tí ó dáhùn kòkò má bá ìjànú ọlọ́run máa ń pè. ọlọ́run ti bẹ́ẹ̀ kó o ṣe ojúlówó múta jù kọ́tà tí wọ́n rẹ̀ tó dáadáa àwọ̀ rẹ̀ lọ dáadáa ọba àsìkò lẹ̀ lọ gbọ́dọ̀ lọ́run ọba àsìkò lẹ̀ lọ gbọ́dọ̀ lọ́run báyìí hmm. ti lọ́dọ̀ ń sọ yìí. Àlàdínà àmànú ọba àtọ̀nà ń bọ́ lára rẹ̀, lára ayá rẹ̀, lára ọmọ rẹ̀. Wà á jẹ̀rú. Ó tún ilé ilẹ̀ tó fi ilẹ̀. Ọdún fi ilé ilẹ̀. Mọ́dà láàrín ọjọ́ náà nígbà tí ẹ pé ogun ṣe nìyẹn àtẹ̀sí tí wọ́n àti àtẹ̀sí ń bọ̀ bákan náà bákan akàlẹ́ máa ń dúra wa lọ pẹ̀lú àdìjọ́kàn àyè máa ń fi àdìjọ́kàn dúra wa lọ lórí tó bẹ́rù mi ti wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni pápá ti tó ti lọ lọ́rùn abẹ́ gba bẹ́ẹ̀lù ní ọ̀sẹ̀ ọ̀dà wọ́n jà lù. wọ́n já àdó ìkàlẹ̀ ìlà. Wọ̀dá àánú fi sẹ̀bílì láà, wọ́n tó wá ń ṣe ìyẹ̀jú tó jọ́nà ọlọ́run. Bí a mú wá ní ọkànáwó àná. Wà á ń fò sí ọkàkáná ara àná. Àbábò dàrọjà dámẹ́rin ìjàmọ́. Ẹni bá lè kà pé ìdíkò rẹ̀ jáde mọ́jú ọlọ́run. Abáàgbẹ̀ ìjọmọ́ wọn láyé yìí Alhamdulillah ẹ̀yìn ẹ̀ tó bẹ̀rẹ̀ alhamdulillah òtúgbàdá ti dúró nínú ìjókòó yìí tí ẹ̀yìn ti gbogbogbò méje àti ẹ̀yà mẹ́fà ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ kọjá di èèyàn rò nígbà pé gbọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀wá wù lánàá ẹ̀wá wù lánàá ọba kájọ kájọ ọba kájọ kájọ fẹ́ràn àti ọ̀nàkú lánàá ọmọ òun ẹni ojú kò ní bí lánàá ní pàtàkì àwọn àyẹ̀. rúbìlú ní àlẹ́ méjì. àwọn ní kò yẹ ká máa fẹnu ara wọn sọ àmọ́ wàá ti sọ bí ẹ fẹ́ mú yẹ o ẹ̀yìn ọlọ́run wọn. lọ́hàkọ́. wọ́n lọ́dá ẹ̀yìn ọlọ́run wọn láti kiri wọn.

owó rẹ̀ wù yẹn léèrè tí ọba àdìgbẹ́ láti fún kọ́ tábàdà sọ́nà ọgọ́rùn-ún ìdá kan ń bẹ̀ wà láì ó ti ń dà bá àwọn ènìyàn ó ti ń dà ó ti ń dà àwọn máa pọ́lẹ́ kọ́bẹ̀ lè máa borí kò ní àwọn lórí bẹ́ẹ̀ fi mẹ́rin ń ṣàdúrà wọn ní ọlọ́run ó ṣe àwa kan lólówó. àmín wọ́n wá ní gbogbo wa wọ́n ní àwákà kan ìlú ti mọ̀ pé lọ́ọ́ tẹ̀mí rẹ̀ sí nìyẹn ọlọ́run ló ń mọ̀ mọ̀ fún àbílẹ̀ kàfí tí kí wọ́n sọ nìyẹn bọ́lá náà fẹ́ sọ ló bá sọ ọlọ́run náà kò ní lọ́wọ́ gbogbo yẹn yóò yóò ní èyí kàfí bá fẹ́ ọwọ́ pé ta lọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa kó lówó tí owó ògùn ní kó láwájú ọlọ́run. ẹ̀rí ìsìn pé àbí ní láàrín ní yòókó yìí ẹ̀rí ní láàrín owó tuntun dàda ní ìsìn ọlọ́run ti jẹ́ kan nù wọn. mọ́nà mọ́lẹ́dẹ́ máa ń sọ gami lánàá máa ń sọ gami yìí. ìyá ẹ̀yẹ ìyẹn tí fẹ́ẹ́ tí wọ́n kọ̀ la ẹ̀jẹ̀ mọ́ ẹ̀rọ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ẹ̀yin jàmá ìmọ̀lẹ́ ẹ̀kẹ́ ẹ̀dá kò wọ́n jàmá owó owó owó owó lọ́gbà tó ti wọ́n lóye. àwọn náà bá ní ìrora yìí. a ní pè yí púpọ̀ ẹ̀rù ìṣèjì owó kẹ́ máa ń ṣe gudugudu yẹ̀yẹ̀ mẹ́fà ọlọ́wà ní àbàbáàkì èmi lọ́ba rọ̀sá ìgbìmọ̀ rọ̀sá kọ̀ rẹ̀ máa ń lọ sọ fáwọn ẹrú mi kan pé mo fẹ́ dé sí wọn. ẹ̀rọ bí alhamdulillah ó wà á kí gbogbo wa jẹ́ olówó ó wù wà bẹ́ẹ̀ ọwọ́ àkọ́kọ́ lọ́wọ́ fún wa ní wà bẹ́ẹ̀ wù gbogbo ẹgbẹ́ tí ná owó tí ojú ọ̀dọ̀ ọlọ́run láàyè yìí mọ̀jẹ̀ bá ìlú olùdìmọ̀ láíláí ẹ̀rí gbogbo ìpẹ́lẹ́lẹ́ báyìí sì ìpẹ́lẹ́lẹ́ nísàlẹ̀ ìpẹ́lẹ́lẹ́ lókè tó yẹ pé ọ̀wọ́ fáànù àwọn ìyálókè ní abára fún wọn tí àwọn táwọn olè mọ́ndì mọ́ orí ní mẹ́rẹ̀ẹ́sẹ̀ jù mọ́rùn á ọlọ́pàá nípa wọlé àlẹ́sùn olóore wọ́n wọ tọ́kì wọ́n wọ glove wọ́n wà wọ aṣọ téèyàn máa ń wọ̀ wọ́n tún wá rú aṣọ lé wọ́n ẹ̀sẹ̀ àgbé ìjáàbù wọ́n dàgbé ìbòjúlé. Ah! Ọlọ́run tó ti pàṣẹ fẹ́ ha ilé òjò nira tó jẹ́ pé ẹ bá wọnú ẹ̀ ha tàbá ló ti fẹ́ tàbí erébí ẹni bá mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò sì mọ̀ ní jíjá ni o. Àmọ́ tá a fẹ́ tẹ́lẹ̀ ní pé kẹ́nìkan wá sán náà rọrùn fún àwọn eléyàn. Ah, wọ́n wá ní owó rẹ̀ kò ló ń kà mọ́ kò lè ló ń kà ó nísìnyí gbọ́dọ̀ kan ló kò pa wọ́n lẹ́nu olówó lẹ́yìn ọba ẹ̀mọ́ ìnáwó wọ́n nínú omi tí owó níná tó gbọ́dọ̀ lọ gbé wá wọ́n lẹ́yìn ọjọ́ kan bẹ̀. Hmm. wọ́n ní láàrin àwa àwọn tí náwó lẹ̀ Yorùbá sọ̀tún àtọ́lọ́hún pẹ̀lú àti náwó sí Yorùbá àtọ́lọ́hún nílẹ̀ Saudi ní Maka wọ́n ló jìnnà tẹ́fẹ́ tẹ́fẹ́ ní ìsọ́mọ̀jìnnà lẹ̀ búrọ́ọ̀bù wa ní ẹja máa lọ́bi tó jìnà ẹja padà sílé wọ́n láàrin àwa àtàwùsá wọ́n láàrin bákan náà rárá wọ́n láwùsá nínú owó yọ lọ́lọ́ wọ́n láwọn bẹ ní mọ́mọ́dáka ìjọ kan nígbà òbí wọ́n á dáàbọ̀ rẹ wọn kan tí wọ́n jọ jẹ́ alájọ tó pọ̀ tó jáwùsá wọ́n ní kọ́ọ̀lù kan wá wọlé wọ́n náà wá níta ní ìdí ọ̀ wọ́n ló fún ìdá níta ní ìdí ọ̀ ìdá níta nítò kí ni a ń sọ bí ọlọ́gbọ́n dákun dákun àbá àti ìfowó láti kàn pọ̀ dákun ti ìfowó láti kàn pọ̀. olówó ẹsẹ̀ ń bẹ̀bẹ̀. ìyẹn ní méjì ń bẹ̀bẹ̀. ṣe láàrin wíwá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò yílé wọn kò yílé wọn wọ́n á lọ́la àwọn ìkàlẹ̀ kó ló lè kalẹ̀ débi yọ́ dàárọ̀ owó tẹ̀lé ìdójú ẹ̀kọ́ lọ́ngàn kẹdàkọ́ kẹdàkọ́ kẹkẹ́ náà kọlọ̀ tó fún yìí. ìbáwọ̀ olówó jẹ́ ní ọ̀nà òṣèlú ọ̀nà tàbí ọmọdé sí ara bisikíìtì fún ni bisikíìtì ọdẹ náírà àwọn ọmọdé àfìdílọ́gán àwọn ní ọ̀yà fún mi lẹ̀ ọwọ́ nàrọ̀ lẹ́yìn ẹ̀fílẹ̀. Àtàbí ọmọ ilé yìí àwọn ilé. Akágọ́ ni ọ jẹ́. Akágọ́ lọ. Àbẹ́ ẹ̀wọ́n ma ní bisikíìtì bẹ́yẹ, ọwọ́ lẹ́yìn ní ẹ̀pẹ̀ ẹ̀jẹ́. Mhm. Àbẹ́ ìjẹ́ ẹ̀kún jẹ́ nìkan ló fún bá mi wá bà, mọ́ mi wá bà, ìnà sí lẹ́nu. ọ̀kan ní ọmọ asọ́nyí ọlọ́rẹ ẹnìkan ẹ̀rọ̀mí ìrùgbọ́yà ẹnìkan tí ń jọ́ ẹ̀rọ lọ́rẹ̀ rárá o bàbá àti ìjọlọ́rẹ̀ ti ẹ̀ lọ́dọ̀ ti ẹ̀ lọ́mọ ìlú jọlọ́rẹ̀ ọmọ àti ìjọlọ́rẹ̀ pẹ̀lú kí ni ìlú nígbà kékeré rẹ̀ fi rárá kúrò ọba ti ń gbá inú bọ́ọ̀lù lórí ìdákòrò gbúrúgbúrú bá ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ọmọ mi ẹgbà ẹgbà ọmọ mi gbogbo ayé wọn fi bàbá àwọn ọba bàbá àwọn ọba. ọlọrẹ ni ó. jíjí màlá ní fún màmá rẹ̀ ọmọ ilé ìdí ọlọ́rẹ̀ ni o ìdí ọlọ́rẹ̀ ti jáde yìí ẹ̀ èyí bẹ́yà ìkẹ́sí ń jọlọ́rẹ̀ lájá ní ara o rárá o rárá o bàbá àti ìgbẹ́lọ́rẹ̀ sí o pẹ̀lú lọ́wà ọmọ àtìbí náà ìgbẹ́lọ́rẹ̀ pẹ̀lú pé ọkọ̀ rẹ̀ tẹ̀lé ayé o. ṣùkìlà èèyàn sì máa sọ ẹ láyé kọ́ ẹ̀ wọ́n yàtọ̀ àdáyé yálé kàdà ló yàtọ̀ ló yàtọ̀. Yorùbá kì í tó bá di ọlọ́rẹ̀ tó bá fi sẹ́ ẹgbà ẹgbà ẹgbà ọjọ́ náà wọ́n bọ̀ mẹ́fà ní jẹ́gbà wọ́n bá ti àwọn orin bí ní ìfàn kéèyàn rí bí ẹ̀mí àìmọ́lé ìgbà ní ikú ọlọ́rẹ̀ máa ń tó ọlọ́rẹ̀ ìjẹ̀dá ìjẹ̀lọ́rẹ̀ ọ̀rẹ́ ìjẹ̀lọ́rẹ̀ ìgbéyàwó rẹ̀ jẹ́jẹ́ lórí ara o wọ́n ní ọlọ́rẹ̀ lọ̀gá olówó ọlọ́rẹ̀ lọ̀gá olówó ẹni mọ̀ ọlọ́rẹ̀ kò tó tó sí máa ọlọ́rẹ̀ lọ̀gá olówó ọlọ́rẹ̀ lọ̀gá olówó ọlọ́rẹ̀ lọ̀gá olówó ẹni mọ̀ ọlọ́rẹ̀ kò tó tó sí máa ọlọ́rẹ̀ lọ̀gá olówó ní gbẹ̀gbẹ̀ nìkì owó tí ọba ti lọ rẹ̀ ìyá ọ̀tún máa jẹ olówó náà yóò máa jẹ olówó yà máa jẹ ìyá bí bí bí ìwé ẹ̀là fi ń yà. ọ̀dọ̀ rẹ̀ ọ̀dẹ̀ lówó rẹ̀ lẹ́dẹ̀ bọ̀dọ̀ wọn bá tó wọn ní قال الله يبقى لي أعوذ بفينا قال الله بدخله وآتوا كريما ما تحلت رجل وآتوا كريما ما تحلت رجل ومن شاء فليجود كفاني الأداكم عن جميع الأقالبين كفاني الأداكم عن جميع الأقالبين ọrẹ ọrẹ ọrẹ a máa fi gbogbo lọ a máa fi gbogbo lọ a máa ta ìsàn lọ a máa tògbò lọ a máa ti gbé èèyàn sọ́ọ̀kì a máa ti lọ ṣe máa ń tọrẹ dáadáa pẹ̀lú ní pẹ̀lú eh, ẹ̀mí tọ́lọ́hùn yóò sì máa bọ́ ní gbogbo wàhálà wàhálà ti ya akọ́kọ́ náà ní o èdè wọ́yá ìṣàlógún wa bá o ọlọ́lẹ̀ máa fi mú dáadọ́ yìí pẹ̀lú àwọn ọmọ وأولئك هم الفائزون وأولئك هم الفائزون ọdún láwọn èyí yẹn jẹ́rì ẹgbọ́n kan tí ìbá ti jèrè pọ̀tán ẹ má ti jèrè òun náà ti gbé jù lọ́dọ̀ wà ní ọlá mọ́jáwọ̀ kan ọlọ́jà máa jèrè

àpọ̀wá kàánú ìpínlẹ̀ ọ̀sẹ̀ sí ilé ìpín wípé ìgbóni wà lọ̀dà gbogbo gbogbo ìlàjì ìgbóni ọlọ́run lọ̀dà ẹ̀ èèyàn jèrè èèyàn ti bá èèyàn tàwọ ẹ̀gbọ́n kan kọ́lọ̀ wá fi ìyọnu sí ìlàjì ìwà lọ̀dà gbogbo èèyàn lè ṣe ìgbónlówó lọ́kọ́lọ́ wọn yọ̀rọ̀ sí ìyẹn yóò lówó lọ ọ̀dọ́ náà yọ̀rọ̀ sí omi ìgbónlówó padà di wàhálà وجنات لهم فيها نعيم Àti máa lè jẹ́ náà tó wọ́n fi wọ́n sí kọ́nà já wà ní wọn. Ó ní wọ́n bẹ̀m̀bẹ̀ láìmọ̀ mọ̀límọ̀ ìdẹ̀kùn jẹ́ ọ̀lọ́ ìdákàmá. Àà lọ́pẹ̀ẹ́pẹ̀ẹ́ olùkọ́kàdé wò lọ láàyè ìgbójú ọ̀sẹ̀ ló kà ilẹ̀ kì í tó ní wọ́n ní kì í yẹliyẹli ọ̀sẹ̀ máa ń kí ọ̀rọ̀ máa ń bú ọgbẹ́ ọ̀sẹ̀ lọ́kàn àlébù ẹ̀mí ẹ̀ tí yẹn bẹ́ẹ̀ pé ṣe jẹ́ náà ọ̀sán wọ́n sọ̀rọ̀ kan ní òun pàdé sí ìgbà pé kéèyàn ọmọ kọ́mọ bí ó ti bí nǹkan wájú fúnra ẹ̀. Hmm, fúnra rẹ̀. gbogbo ohun tó ń kó jọ yẹ ẹni ẹlẹ́ni ló ń kó jọ fún ọ. wọ́n ní bàbá àgbà nígbà òbí ni ní máa ń ti fi dẹ́bọ̀ olówó sì ni lọ́bàrà iná. bàbá pàdé ẹ̀kan wáyé. ó lé níta yálà pẹ̀lú lábùú ìbílẹ̀ òun. ó bí òun dáná bá tó lówó àwọn ìràwọ̀ ìjábẹ́ rí ọmọ bá sọ̀rọ̀ kò sí wálé nígbà tí ó ṣe ilé ibi tí wọ́n bẹ lẹ́lẹ́bẹ̀ iná bí lọ́ba nù àpòjù wọn ara lè fi jẹ tán ah! bàbá ní àà ah! ó lọ jẹ ọdún bá ẹ bá náà lẹ́ra fún ẹyin bẹ́ẹ̀ ni kí n fi jẹ tán pẹ̀lú náà mo fẹ́ jẹun ní Ah. Ẹ̀tì ẹ̀bánṣẹ́ díẹ̀ kù. Ẹ̀bánṣẹ́ díẹ̀ kù. Wọ́n ní bàbá wa jẹun, olóhùn ìjẹun, òun mọ̀, ó ní bóòlù nù. Òun ò jẹun, òun mọ̀. Àgbáyé ń jẹ́lẹ̀ àárò mọ̀. Òun tẹ́ ti pòwe fún tẹ́ ti bá sọ̀rọ̀. Ọpẹ́ kòtòdé, ń ò dé, wọ́n ní mo lọ lọ, ó lóun wá ilẹ̀ lọ ni. Ẹ̀ǹdọ́, ilẹ̀, èso ọ̀nà bì. Ó dẹ̀ ti wọ́n ti fi sáàrin kò sàárín jẹ mọ́ jẹ mọ́ bí lẹ́bí wọ́n ó ti wá rà báyìí òun rà tán òun rí bóun ṣètò ìlọ́la ni wọ́n bẹ̀rẹ̀ pàtíkà mẹ́ tínádẹ́ kọ́ bẹ̀ mọ́sálásí ọ̀dá wọ́n bẹ̀rẹ̀ pàtíkà wọn ọ̀rẹ́ gbogbo wẹ̀ ló ti lọ́lẹ̀ ẹ̀kẹ́ wá ní ó ti pẹ̀lú pé wọ́n jẹ dàgbọ́n jẹ iná fi yé àwọn olóṣùmọ́ra wọn àti pọ̀ mẹ́mẹ́ ẹ̀yin tí òun tí kú bẹ́ẹ̀ ti tòun lẹ̀ ẹ̀yin tó bá wá lọ tán lẹ́ràn tí òun mọ́ èyí tó wọ́n lọ dé bá lọ fọ́ lọ́ọ́ ti lọ ẹ̀wù tó bá ń sèpọ̀ mọ́yọ̀ bí dé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ àbáyìí gbogbo tó ń kó jẹ́ tó tọ́jú àyà tọ́jú ọmọ wá lọ tọ́jú ara rẹ kalẹ̀ yára rẹ làákàyè tọ́jú ara rẹ kalẹ̀ tọ́jú ẹ̀mí rẹ kalẹ̀ sọ àbúrò ọ̀nà pípọ̀ tọ́jú ẹ̀mí lásán wọ́n ní ọtọ́jú ẹ̀mí rẹ kalẹ̀ yẹn ni pé ìtọ́jú tò ní ọ̀tọ̀ ìtọ́jú tọ́lá ọ̀tọ̀ kí nǹkan wájú wà máa ń tó kọ́ ìdìbò àwọn olùdókòwò ìjọba ìlú ìjọba ìjẹ bá ti ìwájú oore fún ara yí fún ara yí ẹgbẹ́rẹ́ ọ̀dọ́ خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم خالدين فيها أبدا tàbí ìwà ìjẹ́nà léèrè ní ohun jẹ̀mọ́ léèrè kọ́ọ̀dìdì ìnà bí i ha léèrè àbẹ́lọ́wà ìjọdá àti ní àdígbogbo ẹ̀yẹ jẹ̀mọ́ mi ọlọ́jà wà ìjẹ̀mọ́ àti ẹ̀yẹ àdígbogbo ẹ̀yẹ jẹ̀mọ́ mi àdígbogbo jẹ̀mọ́ wà lágbàdé àmì dáadáa ọ̀kan tó ọlọ́run ní bẹ́ẹ̀ táàbí bí ìgbésí ayé wa ń tẹ̀lé táàtẹ̀bọ̀ mọ́ táàbí bí sí àmà tàwa ń gbìyànjú ìwọ̀n tí bá wa káyì ọlọ́run orí wa ọmọ wa bá fi mọ́ ọlọ́run já wà nìjẹ́ náà máa dábàá àti mọ́ àmín wọ́n dà lọ́lọ́ àmín ọlọ́run ní ẹ̀san ńlá ìbẹ̀rẹ̀ lòun ọlọ́run òótọ́ ni o ẹ̀dí kàkà أسباب سبب النزول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبب النزول نعم أخرج مسلم وابن حبان وأبو داود عن النعمان بن بشير قال كنت عند منبر رسول الله صلى الله عليه وسلم في نفر من أصحابه فقال رجل منهم ما أبالي ألا آمل لله عملا بعد الإسلام إلا أن أبقي لحاجة فقال آخر بل إمارة المسجد الحرام وقال آخر بل الجهاد في سبيل الله خير مما قلتم فزجرهم أمر اليوم وذلك يوم الجمعة ولكن إذا صليت الجمعة دخلت على رسول الله صلى الله عليه وسلم فاستفتيته فيما اقتسمتم فأنزل الله تعالى wọ́n ní ọlọ́run ṣe arábìnṣe ẹwà bí wé ẹni tọ́gbọ́lọ́gbọ́ tọ́gbọ́lọ́ láti àwọn ọkọ̀ ìlú ìjà ojú ọ̀rọ̀ ọlọ́run àárọ̀ ní olùgbélédé o ọlọ́run ní kọ́nà kò sí o ìjọsìn fún aládàáhùn wọ́n ti lọ́pàá ní pé lẹ́yìn muslim gbà jí sí wa àbáwá ìmúlò ìbá nígbà wa àgbúdáda gbà wa látọ̀dọ̀ àbáwá normal bùbàṣì lọ pé àwọn mẹ́rin ní pàdé ànábì ìjọba àwọn ìrẹ̀kẹ́ náà wà mẹ́rin náà wọ́n jọ ànábì ẹnìkan wá ní kí ní àti ohun tó ní máa fi fẹ́ iṣẹ́ olóore fọ́dọ̀ lẹ́yìn tó ti gbà islam ní àtẹ̀wò àtúgbóyà máa kóyàn lórí mú ló jáde ó ti gbà islam tó tún wọn fi ń pé ó tún wọn kóyàn lórí mú ló jáde pé ìṣẹ̀lẹ̀ àtúgbó ti máa ń fi bẹ̀ bẹ́ wọ́n ti máa ń fi bọ̀ tó fẹ́ ó ti gbà rárá wọ́n ti máa ń ilé ọlọ́run wọ́n ti mọ̀ pé máa fi dáadáa sí i wọ́n mọ̀ pé yẹn máa dáa bàtí wọn á kí òun jímọ̀ sọ̀rọ̀ náà wọn lọ bá tàbí nínú rẹ̀ wọn á bí èdè mọ̀dáàbò àwọn tó máa ń bọ̀ ọ̀dọ́ fọ́ra ń lọ lọ́dọ̀ ká máa kẹ́yà fún ìyàrá omi ká bàtà ìlú omi ká bẹ̀rẹ̀ sí iye ọlọ́run ìjọ olóore mi máa ń gbé ẹni wọ́n máa ṣe ilé náà ni mo máa ṣe ẹ̀yà ní ìyá àdìyẹ ìwọ anábìbò ni ọ̀rọ̀ yìí ò wọ́n jà sí o àwọn èèyàn jà sí o pé wọ́n lọ lára ìròyìn ayákàlè gbé à ájá tó ìkọ́ yáta ájì níbi gbólóhùn láòláyà ìyẹ́ka ọmọ lọ́ọ̀dì ìlà ẹlọ́dún mú tẹ́ẹ̀ká alẹ́ yà àdúgbé kẹmọ́ ẹwà àdúgbé yà rárá o òjòrá wọn wọ́n ní ti fi àyà ìpìtọ̀ ní ọkàn àwọn míì. wọ́n á kọ́rọ̀ jẹ́ alifariyabi قدم علي بن أبي طالب مكة فقال للعباس أي أم ألا تهاجر ألا تلأ قبور رسول الله صلى الله عليه وسلم فقال أعمر لمسجدا وأحجب البيت فأنزل الله تعالى أجعلتم سقاية الحاج ولي أبو علي wọ́n dé mọ́kà wọ́n lọ bá àbá àbá sì yí ni wọ́n jọ bípọ̀ mọ́ bàbá àtàlẹ́sọ́lá àdìwá ní tọ̀ ọgún alàtúwájú rẹ̀ ipò mẹ́wàá ikẹ̀ lọ bá ọmọ yín ní Màdínà kẹ́ máa jẹ́ ọlọ́run kẹ̀kẹ́ ní ọlọ́run bàbá àlàtẹ́jà fúnrọ́tún lẹ́sọ̀rọ̀lá àlọ́sọ́lá kẹlọ́pá náà bí lódòdó ọmọ ayébí àmá òjíṣẹ́ ọlọ́mà ní bàbá ní ohun ọ̀yọ́ mọ́láàfí lọ́wọ́ máa tó ṣe mọ́láàfí ohun ìtọ̀ òun sì máa dátọ̀ rí rókàbà ọlọ́mà ní àhà ajá tó ń pè kọ́ ẹ̀sẹ̀ ní ayé ìwò lọ kà á lẹ́gbà bá òjìlẹ̀ mi máa kàkọ̀ ọkọ̀ tó tó wájú kọ ọdún dìdí èyí ọ̀rá o lóòtọ́ ara tó ti ń dá àbúrúkọ̀ ọ̀gbé ògbéṣe yẹ wal sí náà ni wọ́n àjábùsù bẹ́ẹ̀ tàbí orí náà kí ẹ máa orí ọlọ́run kí ẹ máa fi ilé ọlọ́run kó máa fi ilé wọn fi ọlọ́run ọlọ́run wa ní kò tó fi yẹn ló gbà kọ́lọ́ kọ́lọ́ tó bá àná ọlọ́ fi lò ó màdínà kò tẹ̀ ya èyí ò báwọn. وأخرج عبد الرزاق وأخرج عبد الرزاق يعني الشعبي نحوه وأخرج ابن جرير الطبري عن محمد بن كعب القرزي قال افتخر طلعت بن الشيبة والعباس وعلي بن أبي طالب فقال طلحة أنا صاحب لبيتي معي مفتاحه وقال لي عباس أنا صاحب السكاية والقائم عليها وقال علي لقد صليت للكبلة قبل الناس وأنا صاحب الجهاد فأنزل الله تعالى أجعلت السكاية الحاج ولي ìdí ní ìṣòro ẹ̀ tọ́lẹ̀ àmọ́ fẹ́ ibà àti àbáà àti àlí ọmọ àgbéjọ́ níbi tọ́jà ní ọbẹ̀ tí ti pa ó ti yàrá ó ní òun tó ń wá sí ẹgbẹ́ tí ó wò yìí ó ní ọlọ́run yìí kí rẹ̀ ọwọ́ nígbẹ́ olùmọ́sí olùmọ́sí àbá ní òun lò ó lè kó máa fún gbogbo èèyàn lómi nílé ọlọ́run àní ní ọ̀dà oúnjẹ ìdán báwọ̀ wá wí àwárí kí òun fi kíbúlà à ń kọjú sí kíbúlà kódà kó tó ti gbogbo èèyàn máa fi fi àákọjú sí ní ìdàmúdé ilé ń kọjú sílẹ̀ tó fi kí òun. èyí wá jẹ́ oníjìhad gbogbo bá yá pé yọ mílẹ̀ ọlọ́run ayà náà kiri pé èyí àti sọ ọ̀dọ̀ ga gbogbo táwọn náà sọ ẹ̀. màmá tó ń bọ̀ wá lẹ́yìn pa àwọn oúnjẹ kó lẹ́bi lọ mọ́ kí àdìgbà mẹ́wàá àmẹ́rẹ̀ ló jáàbù ẹ̀ẹ̀dà tẹ́lẹ̀ ọwọ́ jáàbù tẹ́lẹ̀ yẹn ẹ̀ẹ̀dì ẹ̀ẹ̀dì gbìrìgbìrì bí ẹlẹ́à. ẹ ti lọ mọ́kà kódà ẹ ti ráyàn lọ kódà ẹ ti kọ́ mọ́sálásí ẹ ti tẹ̀fíìrù fáwọn èèyàn gbogbo dáadáa ilẹ̀ ń ṣe kódà gbogbo ilẹ̀ jẹ dáadáa àmọ́ ẹ̀yin ò ṣe tó ń ṣe ẹ̀ṣẹ́ ń tẹ́yàn sí dáa àmọ́ ẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìzọ́kùnlẹ̀ ọ̀fẹ́ tó wá bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ tẹ́nu aṣọ aṣọ àlùbáríkà ni ẹ sọ pé alhamdulillah ọjà sí rẹ̀ yẹ lọ ẹlẹ́à ọjà kúrò rẹ̀ yẹ lọ ẹlẹ́à ọdún lọ ìní ń lọ́rọ̀ dínà ń kà lọ́rọ̀ ọlọ́run yìí ọ̀nà ògùn jẹ nítorí pé ìdínà ayé tí ẹ pọ̀ ju ti ẹ lọ ìdínà tọ́lọ́ pé tọ́lọ́ ti ẹ ọ̀pọ̀ ju ti ẹ lọ lápè lówó lóbi àrùn bóyá ó ti ọ̀ lọ ojú ojú ọ̀. kọ́ máa kọ́kọ́ jí kọ́ máa káyìsùn. ẹ yóò kọ́kọ́ jí olóòtú káyìsùn. yóò kọ́kọ́ jí olóòtú káyìsùn. abà ẹlẹ́ àwọn dúpẹ́ bọ́lọ̀ alhamdulillah máa dúpẹ́ bọ́lọ̀ ìfẹ́gbẹ́ wọn àwọn míì náà lè ń dàgbà ìlú àwọn táwọn yìí dá àwọn alájà yẹn ọmọ pẹ̀lẹ́ ààrẹ tó jẹ́ pé bí ìbá jẹ́ ọba gbígbé ọmọ àwọn bá fẹ́ ha yà tó jù àwọn afẹ́ ìbẹ̀ bá ń lọ àwọn ọdún àwọn alájà tẹ̀ wò yẹn tí àdó tọmọ rẹ̀ sí bẹ́ẹ̀ nù já máa ń bẹ̀rẹ̀ ìkẹyọ kaba ìlú ọkùn mẹ́wàá ni ọmọ yẹn ti bẹ̀rẹ̀ ẹ̀ka lọ ka ọ̀rọ̀ tó parí ẹ̀dín tó wá jíjẹ́ kan fún ẹ̀yìn jàmá rọwá òfẹ́ káàdì òfin níbi wà ní sáàbí wọ́n yìí ṣàyẹ̀ ìyá àlẹ́kọ́dúrí kọ́ọ̀lá kọ́ọ̀lá rọ̀sílẹ̀ sọ̀lá àlẹ́sọ́lá. inna lillahi inna allaha ta'ala yaqulu li ahli aljanna. ẹ máa gbọ́ òjàmá. inna allaha يقول لأهل الجنة أها. يا أهل الجنة نعم فيقولون لبيك ربنا وسعديك نعم فيقول هل رضيتم فيقولون وما لنا لا نرضى نعم وقد أعطيتنا ما لم تؤت أحدا من خلقك فيقول أنا أعطيكم أفضل من ذلك فيقولون ربنا وأي شيء أفضل من ذلك فيقول أحل عليكم رضواني fọ́lá akàtọ̀ àríkùn bá dáwò abada ọ̀rọ̀ yìí buhari gbà wá muslim gbà wá èmi ti gbà wá nìzáyí gbà wá àbíṣẹ́ ìdàdà kó lórí gbà wá rí Allahu ta'ala anhu wọ́n ní ànẹ́bì sọ pé dájúdájú ọlọ́wọ́ sọ fún àwọn àti àwọn ìjẹ́ nínú àkọ́lọ́wọ́ yóò gbé yàrá ìjẹ́lẹ̀ àgbègbè náà àìlà báyíká ọ̀bánà wọ́pá àdáyíká ajẹ́kù rẹ̀ o àdá ọlọ́run ọlọ́run àti ìwé sínú yíyọ́wá ìgbẹ̀lúgbẹ̀ lè jú ààrẹ ìjẹ́nà yìí pẹ̀lú kẹ́rì yìí àgbègbè kò ní yọ ní báwo ayọ́rún tí ó dáadáa yìí o ogún wa ọ̀fẹ́ nìkan inú ẹ̀dá ọlọ́run ló wà nínú kí ló fẹ́ dá ilé ìlọ ọlọ́run sí ìjọba dá ilé ìlọ wa kí ni nǹkan ọ̀hún ọlọ́run àtọ́fà pé òun ọ̀sọ̀ ìyọ́nù òun kalẹ̀ lé wa lórí inú àdìjọ náà àti àwọn àdìjọ náà àgbádùn àti àtúntún kúńtà àtúntà mọ́rin ó kú ìwádùn gbà bìtìwárù láàyè àlẹ́ àkìbà ọlọ́run pé ìyọ̀nù ti yí padà ìwà ní bínú ti yí máa láyé ẹ̀ẹ́dá pé ẹ̀ẹ́tọ́ àti ìrẹ́tọ́ àbí ó ti ọ̀sẹ̀ pátá gbére ọlọ́run jẹ́wọ́ ìjẹ́ náà ọjọ́ ọ̀jẹ́ náà ah. ààrin wọ́n láti dájúwà ọgbọ́nà láti pàntà sí ìdílá níwájú òun bí ọ̀rọ̀ rẹ̀ yìí jáwà ìjẹ́ náà wọ́n ah. láti ọlọ́run lábúgbé àkùnlá ọlọ́pàá ìlà ìlà ọ̀rọ̀ tí yíya bẹ́ẹ̀ tó fún wa. àlejò ọ̀la o. àkọ́nà ní ọ̀la afẹ́gbàlejò bàbá wọlú o nílé tí ó ní àdàbí ọlọ́jà yóò bàlá àlejò. àmín lápẹtẹ wọ́n máa ń mọ̀ ẹ wá kí ọlọ́run lára wà nù. kí lára ìgbàlejò ń wọ́n kí ni àgbàlejò ń wọ́n. ṣé oúnjẹ ni àgbàlejò wọn tí wọ́n wá yú ẹ̀jẹ̀ lóúnjẹ wò. ẹni wò lábẹ́lẹ́ tẹ́lẹ̀ ni wọ́n tí ìdìbò yìí yàrá jà lọ ẹ̀jẹ̀ ni wọ́n àmọ́ wọ́n fẹ́ wá wọ́n fẹ́ wá ìrọ̀lọ́run wá báyìí lọ́lọ́run bí ẹ bá fóònù gọ́ọ̀nà fún àwọn ẹwà àrí gọ́ọ̀nà yóò ní kí wọ́n máa bọ̀ pẹ̀lú security ni. àmọ́ ilé ìdílé ní abẹ́ wa lẹ́yìn tí bàbá fẹ́ wá yìí. lẹ́yìn rẹ̀ wọ́n gùn àmì ìròyìn ọ̀la náà gbogbo dáadáa wọn dáadáa wọn tí wọ́n ń ṣe ọlọ́dún wọn pọ̀ sí i wá bá mi gbogbo bí ó bá kù sí bá mi tó wọn fẹ́. àwa náà bàbá ìwà náà wọ́n ti wá àwọn ìní àdánwò fún wa wọ́n ti àdánwò àwọn náà ọ̀rọ̀ àti ọ̀rọ̀. agbẹ́wà wáyé kí oore kókó pọ̀ sí fún ẹ̀sìn fún jama ọmọdúnà báwa ní ìdúrà aago mẹ́wàá lọ́la ní gbogbo ọlọ́pàá. lápẹtẹ lápẹtẹ ilé kí ó èyí ò bá wù àwọn tẹ́ ti lọ ní àwọn tẹ́ ti lọ níbi táwọn bá rẹ̀ ti jẹ lọ ẹ̀sìn máa tí nǹkan àkọ́lé ní ìpè àtúwá fẹ́ ti tó kọ̀ èdèdè kó máa ṣe mú jàmá lẹ́sùn lórí jàmá túrọ̀ ọlọ́run mọ́tò àká mọ́tò àká mọ́tò bá lọ wa ọ̀làtìyọ̀ lọ wọ́n ń ṣe gbogbo ìyàmẹ́fà ẹni máa wà náà ẹ̀yìn àti lẹ́wàá nínú ọ̀rọ̀ àtìfẹ́lẹ́ fún mi. a tún wá fẹ́ gba donation fún àwọn tó ṣe lọ iná ní owó gan sá iná ní owó gan sá wà nígbàlá olùdó alágbóná láti tàbí bọ́lá ọ̀rọ̀ náà yìí pé ẹni bá lè náwó bọ́lá ọlọ́run náà ó kún ní owó ẹ bá lè náwó fún ọlọ́run ọlọ́run náà lọ́wọ́ ẹ̀yìn èèyàn lẹ́sìn máa ń ṣe ẹ̀yà tó ṣe bẹ́ẹ̀ kátó láti sanwó sí àwọn ìnáwó ìkọlọ̀bà yìí ìnáwó ọdún mẹ́jọ máa ló ní sam sam sam ṣùgbọ́n èyí ń ká ṣe pépè yìí o kí ìnáwó ti ń lọ ní ìbísẹ́ yìí ó là ń àwọn tí wọ́n fẹ́ kí ọlọ́run bá àlejò láwọ́ gbàdí owó lọ́dọ̀ àwọn wọ́n ti gbẹ́jọ owó ẹ̀yẹ wọ́n ti gbé wọ́n ti pátápátá wọ́n ti fọ́n lẹ́tọ̀ lọ́wọ́ wọ́n ti gbé yányá. àmọ́ iṣẹ́ ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí nígbà tí wọ́n bá ní ẹ̀já bíi ẹ̀já bíi ẹ̀já bíi ọlọ́run bá ti wà ó. àwọn èèyàn ti ń. àwọn ó.